حديث أبي محذورة رضي الله عنه صلى الله عليه وسلم Okay. lọ́ra ojókòó níwájú rẹ̀ abẹ́rẹ́ sí ní fi ọwọ́ pa níwájú orí abẹ́rẹ́ sí ní fi ọwọ́ pa níwájú orí báàrọ̀ tó wá òfin báàrọ̀ tó wá òfin báàrọ̀ tó wá òfin ọ̀yẹ̀bẹ̀ dídí kọ́lọ́kùnrin. lọ ti jẹ lọba lọ pè lọba kọkọ gbà lọ́tẹ̀ yìí lódodo yàtọ̀ sí yẹ̀yẹ̀ torí ẹ̀ àtìgbà yẹn ẹni máa pè àbúrò àbúrò wa ló ti di ọ̀kan nínú àwọn àpèrè fàlàyé Muhammad sọlọ́lá àdìgbà sẹ́lẹ̀ àti máa ń gbà wọn mọ́tà ní ìmọ̀ọ́fẹ́ wọn. sáájú yìí wọ́n lánàá sọlọ́lá àdìgbà sẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn àníyàn pípé eléyìí túmọ̀ sí pé ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ìṣẹ́lẹ̀ fún ẹ̀ṣọ́ ìgbéraga. gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn Islam tí èèyàn bá wà kó péyàn ọ̀mà èèyàn ń bùkátà láti mọ̀ ànábì fúnra ara rẹ̀ ìnìmọ̀ ọ̀kọ́ ẹ̀ lópin ìgbà tẹ́ni tí wọ́n fẹ́ kọ́ tí ìgbà ti jẹ́ pọ́nà jíjìn lọ wà tí ò lè wà síbi táwọn ẹbí wà báyà látàrí tí wọ́n pọ̀ mẹ́ àtúnrí irú bẹ́ẹ̀ náà tí wọ́n máa gbé yẹn dìde lọ bá wọn láti lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ ńlá bí táwọn tí wọ́n bá mọ̀ nínú kan jẹ ìgbéraga kù lọ́rọ̀ ìjọra ẹni lójú àti gbọ́ kí adúrú wa táwọn ọmọkọ yín náà lè bá dáadáa wọ́n lọ kọ́ wọn. Ànábì sọ̀rọ̀ bá àṣìlọ òṣèlú rẹ̀ kọ́ wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ṣe pé kí èèyàn bá ti lè mójútó ìgbéra bọ̀rọ̀ yẹn wọn náà wà lójú ìgbà yìí ọba kó sàn. pípé lónìí báyìí. Gracias. tí wọ́n ń pè ọ́ ibi tí wọ́n tẹ́ tí wọ́n ń gbọ́ yìí ti ṣe pé wọ́n ń wí lẹ́yìn ẹni tí ń pè ní wíwú máa wí ṣùgbọ́n ṣe ni wọ́n ń wí ní wíwú fi ìsìláàmù yẹ̀yẹ́ tí wọ́n ti gba ìsìláàmù kẹfìrí kan wọn gbọ́ wọn wí ní ìyẹyẹ ìtaàní ẹ lọ wá solókùn láṣẹ ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kó kíkà lè fò ká àtàrà sọ̀rọ̀ wá àìsàn bàbá ti kẹ́kọ̀ọ́. so ó túmọ̀ sí pé gbogbo jẹ́ bá gbé lọ́la yìí jẹ́ bá ti fẹ́ kọ́ tàkà ẹ yí ẹ̀gbọ́n náírà kúrò nínú ọ̀rọ̀ yìí. ẹ yọ ìtètè máa fàbínú yọ kúrò nínú ọ̀rọ̀ yín yóò jẹ́ tó nǹkan yín ọkọ dà yóò sì jẹ́ kó rẹ̀ tẹ̀lé múlẹ̀. bákan ń títí gbogbo ẹtí bá dé wọ́n gbọ́dọ̀ jẹ́ ṣe wípé tẹ́jú sílẹ̀ dáadáa. láti mọ àwọn ọmọ wo ló ti fẹ́ láti kẹ́kọ̀ọ́ gidi yàtọ̀ sáwọn ẹni tó sùn wọn wálé ọ̀. wọ́n bẹ nínú àwọn ọmọ tí wọ́n wá sílẹ̀ ọ̀pọ̀ lóríṣiríṣi ẹni tó ti kéde àkókò tó bá rẹ̀ ní ti mójútó dáadáa pẹ̀lú gbọ́dọ̀ yóò kan náà olùmọ̀lá lọ́la. ó sì bẹ nínú àwọn tí wọ́n wá ní ẹ̀kọ́ títí pé nǹkan lọ ọbẹ̀ ní nítorí pé tó nìkan bá sẹ́kù tó wọ́n lọ olówó kù lé eléyìí ló sì wọ́n lọ ni. olùkọ́ gbọ́dọ̀ wá ṣe sílẹ̀ nínú ilé ẹ̀kọ́ láti máa wo àwọn ọmọ tó máa ń gbọ́ lẹ́gbọ̀n kó fi lè bá a ní àbójútó tó péye fáwọn kò sí tó burú sí àwọn kan àwọn nínú àwọn akẹ́kọ̀ọ́ akọ́ wọn lẹ́kọ̀ọ́ tó ju ìta àpá àwọn yòókù lọ ń bẹnu dára ní ti kọ́ wa sọ̀rọ̀ wá ìwà ìṣe. ẹ̀rí yóò pè sáré kan tẹ́tẹ́rì máa hàkú láàyè àlùláyé وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعدل من لا يشرك به شيء ìyẹn Mu'adh ibn Jabal Mu'adh ibn Jabal ni tí kí n sọ fáwọn yẹn wọn la láti lọ ṣírò fún ẹ kẹkẹ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú education títí àwọn ọmọ kan wà tó máa ń bọ lẹ́dùn kò sí tó burú kẹ select wọn kẹ kọ́ wọn ní advanced knowledge tó ti tàwọn ẹlẹgbẹ́ wọn lọ nítorí pé àwọn ilé yẹn. àwọn ó ti ti kọ́ dasíwájú lọ́la nínú ẹ̀kọ́ tuntun máa ń lẹ́kọ̀ọ́ jinlẹ̀ wọ́n lè tún ilẹ̀ àlùmọ́ra torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ọba ti aṣíwájú fáwọn ọ̀la tí ọ̀dà rí wọn ọgbọ́dọ̀ lè fojú sun àwọn ọmọ tó ń kọ́ láti mọ àwọn òun wọn ní ẹtí ti tẹ bá dàpọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ nínú kíláàsì tí wọ́n kọ́ náà lọ́dọ̀ náà kọ́ wà láì bàtẹ́ ìlẹ́ náà fà kọ́kọ́ lọ. torí ọpọlọ rẹ ti àbáǹtì gbogbo lẹ́bùn yẹn. torí ẹ̀sẹ̀ bá wá dé ìyàsọ́tọ̀ tẹ́ ń fún lẹ́kọ̀ọ́ tó ti di wọn lọ ẹ̀rẹ́dì kíákíá náà máa hàn. bákan náà ẹ̀kọ́ tó mẹ́mẹ́ o wípé ìka tí ẹni tó bá tọ́ sí nǹkan fún ẹ bá lọ. èèyàn bíi mẹ́wàá ni àbúmọ̀dúnrà lọ́jọ́ kan láàrin wọn. òun ti ẹ̀ lànà ìṣòro bá àìsílẹ̀ ti gbọ́ ṣùgbọ́n tí wọ́n dá mà ipò ní ẹni báyìí tí wọ́n á fi gbọ́ pé ní kálukọ́mọ tó rọ̀ sí. ó ti wá di fún wọn mú àbúmọ̀dúnrà wọn payọ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ó túmọ̀ sí pé ẹni tó bá tọ́ sí nǹkan ní ká fi lọ ẹni tí kò bá tọ́sí nǹkan kárọ̀tì ti kí ni kárọ̀tì lọ nítorí pé fífi tí ò tọ́ sí yàn lọ yàn àmì ìpégbèndé àfihàn ti súnmọ́ nù. anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam ní àdéhùn tó kún lédè wọ́n ní ìlà gbèjì àti àmàlẹ́dù pẹ̀ntọ́bẹ̀ sáà. níjọ́ tí ohun ìfọkàntẹ́nu tó bá ti di tí wọ́n ń gbé ńlá adékè máa retí gbèsè àfihàn. قالوا كيف بضاعتها يا رسول الله ونبغى نوجد تنتوى في رأي النبي صلى الله عليه وسلم إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة نقول بوبا كما تفرط فيه sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí tọ́ba ti kò sí sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí tọ́ba sọ̀rọ̀ sí sọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ sí adékẹ́ máa retí ìgbéga ìyá tó fi dé tó fi dórí irun pípé ẹni tó pọ̀ sí láti lọ àmẹ́ni tí ọ̀tọ́ sí ọ̀tọ́ bá ti lọ lópin ìgbà táwọn èèyàn bá ti wà bẹ́ẹ̀ ìlọsíwájú ọba àmọ́ lópin ìgbà tí wà bá ti sí bẹ́ẹ̀ ẹ̀rọ kó tún tàbí ti bẹ̀rẹ̀ lọ nítorí pé ní nǹkan yóò tọ́ sí ọ wọ́n fi lọ wàhálà bẹ̀rẹ̀ pàápàá jùlọ níbi ìtọ́jẹ mẹ́sìn wa síbi tọ̀tẹ̀ mẹ́sìn wa bẹ̀rẹ̀ látòrí áàpù tóbi dórí kọ́kọ́rọ́ mọ́sálásí tóbi dórí áàpù wájú àwọn èèyàn kí ọ̀rọ̀ gbogbo ilé ìyàwó rẹ̀ lójijì wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tó ti máa ti kọ́kọ́rọ́ mọ́sálásí lé lọ́wọ́ pẹ̀lú òkúta náà kò ní sọ́ọ̀tù gbàgbé níjọba yóò ti kó mójútó mọ́sálásí yẹn ó sì bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó ti máa ti ẹ̀ lé lọ́wọ́ mọ́sálásí bẹ̀rẹ̀ sí ráàyè àìmọye ọjọ́ mẹ́sì ọ̀rọ̀ lórí torí ẹ ẹni tó nǹkan bá tọ́ sí ní kẹ́mà sí ẹni tí nǹkan bá tọ́ sí ní kẹ́mà sí. ìdí ni pé kó tó tẹ̀yàn lọ́wọ́ ó láti máa wọn ní máa dé gbà lọ́wọ́ wọn lọ́rùn kódà gbogbo èyí lè túká torí ẹ̀ torí ẹrù dáadáa kẹ́ ẹ tó fi nǹkan lọ rẹ̀ kó má jẹ́ pé lẹ́yìn tẹ̀ ti fi lọ ní ọ̀wá yìí kò sí. àbúrò wọ́n pọ̀ ìrun pípé bílẹ̀ èyí tí wọ́n gbà látọ̀dọ̀ ta ni abdullahi ibn zayd ibn abdi rabbi al-ansari òsì yàtọ̀ láàrin ìrun pípé irun àbí níbi méjì àyè àkọ́kọ́ òun ni wípé nínú ìrun pípé àbò màdúrà nǹkan kan wọ́n pè ní àtẹ̀wé ọ̀wọ́nú ẹ̀ tí ò sí nínú ọ̀rọ̀ pípé ìlà àgbàgbà lọ́sí ọ̀dọ̀ àbúrò àìmọ̀tẹ́. ẹlẹ́kejì ní ìbẹ̀rẹ̀ ẹ̀rọ pípé àbúrò àbúrò ẹni tí péré ni wọ́n ti àwọn ọ̀bọ̀ àtìkọ́. yàtọ̀ sí ìrọ̀ pípé àbúrò ní ìbílẹ̀ lẹ́yìn ẹ̀mẹ́rin wọ́n pe àwọn ọ̀bọ̀ ìyàtọ̀ tó wà lẹ́yìn. طب التكبير قولنا كلهم أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لين بعد فقط الله أكبر الله أكبر أبي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عرفت إيه؟ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أي أنا لا أعرف أقول أشهد أن لا إله إلا الله يكتب جدر أقوى أقول kí ni àtàwé nígbà tí ẹbí jọ́nà lọ gba ìgbà wọn ni wọn kọ ní tẹ̀lé lítà lọ dúdì yìí lítà lọ dúdì yìí lè fìlà torí pé wọn kò sékì ń gba ìsìlámù àdìgbò má gba ìsìlámù sékì ń gba ìsìlámù àdìgbò má fi máa ṣe kọ́ ní tẹ̀lé lẹ́yìn ọ̀gá ìṣẹ́bà láìláì lọ́wọ́ ìṣẹ́bà ńlá muhammadu rasulullah ṣẹ́bi náà lówó tó fi di mùsùlùmí wọn ni torí tiẹ̀ ni padà tó dojúmọ́ wá ní ilé mi nínú gbogbo òun rẹ̀ máa ń tẹjọjúmọ́ wa ní imáni òtí jókòó sí ọkàn rẹ̀ rẹ̀ kò sọ̀rọ̀ lọ́dọ̀ máa òun sọ ikú nígbà tá a ti rí àdéhùn àbúrò àjẹsẹ̀ àbí àdéhùn àbúrò àbúrò tó a òun ti tẹ̀ wọ́n yàtọ̀ síra wọn ní tẹ̀lé àmì sọ̀lá nínú ìdókòó nínú súnà أن نؤذن بهذا تارة وبذاك أخرى èyí tó pé sínú súnà ní ká pè ń báyìí nígbà kan irú Abu Masura tọba ti di gbà míì kápẹ́ ibi tí Abdullah ibn rẹ̀ pélé olóko nínú súnà kápẹ́ ìlú gbà kápẹ́ ìlú gbà láṣẹ bẹ́ẹ̀ pélé bí àdáyà àdáyà oríṣi mélòó lọ́wọ́ oríṣi oríṣi oríṣi bíi mẹ́rin tòmí tẹ̀lé ní súnà oníkégbà tó kó sàtáyà oríṣi báyìí nígbà tó kó tó sọ oríṣi báyìí nígbà tó kó tó sọ oríṣi báyìí tó àrà bí Abdullah ibn Mas'ud nígbà kan ẹ̀ẹ́dì

so ọ̀nà ìpè ntí imam ahmed sọ lọ́dà yìí lẹ́yìn nínú ìgbésí ayé in practice àríkà wọn náà ti bẹ̀. ìbéèrè wa ọ̀tẹ́lẹ̀ yìí ǹjẹ́ nǹkan pé wọn níbi tí wọ́n ti tẹ̀lé mọ́tàbù náà ti sàrùbíyà wọn àti tàbí tàbí ìbáwò. olùkọ́ yìí adébíyìntì ọkọ̀ tó kíra bẹ́ẹ̀ ọ̀tọ̀ nítawọn apply ọtọ kọ́lá tó bá ti tẹ̀lé ìbáwò gbogbo àpò ẹ̀rù rẹ̀. ṣùgbọ́n tó wà ní ojú àti wọn náà ní pé ẹ̀sìn lè yígbà kan ẹ̀sìn lè yígbà kan wọn lẹ́sẹ̀ kó ló pé jùlọ kò kan pẹ̀lú kò tún mí láì gbogbo ẹ̀rọ wà nínú súnà nàbì sọ̀rọ̀ wà wà níbi wà á rí ní lẹ́yìn eléyẹn Allahu الإمام مالك يديمه ترى لنا مالكية ويقول الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أبي الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله تريد حديث أبو محمود لكن هذه رواية àwọn ìwàyà tùmí tún wá fún àdìsí àbí màbúrọ níbi tí wọn ti ti sọ ìgbọ́n wádìí wádìí àwọn ìgbà wọn ìwàyà kan tún wá tó mú mẹ́rin wá. ó fi ṣe dídí pẹ̀lú àdìsí Abdullahi ibn to sọ̀kò burú náà ẹ bá pè nígbà kan tẹ̀sán Allahu Akbar méjì bẹ̀rẹ̀ wa. tẹ bá àdéhùn fún wa àmọ́ kó aṣọ pípẹ́ bá ti mẹ́rin ìrún pípẹ́ bàjẹ́ àádó bọ̀rọ̀ hánà fún gbogbo tuntun. sọ eléyìí jẹ́ ohun tó wá nínú àdéhùn àbẹ̀màkúrọ̀ àti báwọn ọ̀kọ̀ ha bí wọ́n ti ṣèṣe àpò ẹnu nínú ohun tó wá nínú rẹ̀. ṣùgbọ́n ìtọ́jọba pẹ̀lú súnà onílẹ̀ ní pé fẹ́ pè ń gbà fẹ́ pè ń báyìí gbogbo tí a bá ti sábà ti pè lẹ́sìn wàá máa sọ ọkàn rẹ jẹ́ bó ti máa sọ ìwà rẹ má ṣe anything nítorí àti impress your èèyàn má ṣe nǹkan kan torí káwọn yóò lè kàtà ara sí ọ rí i dájú pé torí tọ́ náà ló ṣe ń ṣe tó ti lẹ́sìn ìgbọ́sọ̀ mi èèyàn tó rí yẹn kò láì jẹ́ náà tó lè fi ṣe ọ lójú kòkòrò pé kò ṣe torí tó rí.

orí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ló pé ọ èdè torí àwọn èèyàn níta bá ti pè lẹ́sìn èèyàn mọ̀ lẹ́sìn yìí ti kọ́sọ̀ èyí ti ṣe kẹ̀kẹ́ tí wọ́n ti fi ipò fẹ́ gbó ọ̀gbó kan lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sìn lélẹ́yìí báyìí máa ṣe pẹ̀lú payọ́ náà ọ̀nà ọ̀bọ̀ gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀. bákan náà ó tún wá nínú hadithi Anas ibn Malik Abu Hamza radiyallahu anhu wọ́n ní. أمر بلال أن يشفع الأذان شفعا ويوتر الإقامة إلا الإقامة يعني إلا قد قامت الصلاة متفق عليه ولم يذكر مسلم الاستثناء حديث التصنيع تذكر قتل بن بكاء أي بأحاديث يوكو سيدة النبي محمد sọ̀rọ̀ bá wà ní wàá yìí sọ̀rọ̀. wọ́n ní omi ọ̀bìlà wọ́n pa bìláàbù láti apá bìláàbù láti. wọ́n ti bìnà olùfẹ́rẹ̀ lè mẹ́jọ́n lè làáyìn níbi àmì. wọ́n dárúkọ ẹjọ́ pa aláṣẹ tó kó gbogbo wa ti mọ̀ ta nípa ẹ̀ láti láyé àtẹ̀yìn sọ̀rọ̀ àdìsọ̀ ànábì Muhammad sọ̀rọ̀ àdìsọ̀ ọlọ́pàá láti. a ti dì mà nínú ìmọ̀ مصطلح الحديث wípé أمر فلان ونهي علان أمرنا ونهينا حكمه حكم الرفع أقالت أقالت أقومها أقوم gbogbo ẹ tó bá dé ayé ànábì ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó pa wọn láti ẹni dání النبي محمد صلى الله عليه وسلم أن تقف عن ثاني النبي محمد صلى الله عليه وسلم فأبا بيه وصفة قانونية والثاني دي ما قال لا تلاقي النبي أبا النبي صلى الله عليه وسلم في إقبال لا تلاقي لون أبا النبي صلى الله عليه وسلم هنا لو كان يسمع الرسالة أمرنا نهينا هذه هي نعم wọn lọ pa bilal láti ẹ tọ́ba ẹ̀yin ti ma bilal ní ìsìn bilal láti gbà yẹn ló ti gbàtẹ́ láti jọ sí Abdullah ibùdó sẹ́yìn tí wọ́n ti lánàá tí wọ́n ti wáyé sísẹ́ rẹ̀ bá wá àṣọlọ ní mọ̀hánì tá a ní bilal ti ṣe kíni ló ti gbàtẹ́. lẹ́kìn akramakumullah eléyìí ọ̀tọ́ kà sí pé ńṣe ni ó pa bilal láti lè dé ń ṣe ilé ìwà lọ́wọ́ nìyí. ètò torí ẹ̀yà rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ nànà bìtẹ́ ní kọ́lọ̀ pẹ̀lú o orúkọ ẹ̀kúrá ń bẹ̀ ẹ̀ sábà wá pé sódà kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ wa wọn wọlé ìwọlé báwo àyè tó ga làyè ẹni tí ń pè àyè tó ga làyè kọjá òfin àti wá àyè ká pè ọ̀gá sí máa mú wa. wọn wá kọ ọmọ kìrún kìrún bí ọ dípò ìmáàmù bẹ́ẹ̀lẹ̀ òfin lọ. ìfọwọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn èèyàn máa ń ju àwọn pupa abẹ́sẹ̀ lèmáàmù abẹ́sẹ̀ lèmáàmù ni lẹ́yìn lillah wa innama li ajli al-fawaid al-madiyya. nítorí àwọn àǹfààní káyé ayé ni. wọ́n ìlà kéèyàn pè ń ọlá tí ń bẹ́ẹ̀ لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يتهموا عليه لاتهموا تيرا مولا به، فكا يتهمون àtijọ́ ẹdúró ní sáfù alákòókò ni tí ọ̀wá rọrùn fún yín láti láti ṣe bẹ́ẹ̀ láì tèmúdé ẹ̀bá tèmúdé. ṣùgbọ́n gbà tẹ̀ mọ́ láti ń bẹ ẹlòmíì ti dé mẹ́sàlásí síwájú gbogbo yẹn yọ wá sí kò sáfù tẹ̀yìn sọmọ láti bẹ fún mi ọmọ láti bẹ ẹlòmíì ti dé àtìgbà tí pèrò sì ti tó mọ́tíláṣí eléyìí wọ́n ti fàyè lẹ̀ fún gbogbo àwọn ṣẹ̀bá nígbà ẹni tó bá fẹ́ pèrò ó lè pèrò but bishop kọjá pé ó lóhùn tìwọ́n sì lóhùn wọ́n tún ẹfílẹ̀ fún ọ ẹfílẹ̀ fún ọ ó túmọ̀ sí pé ọmọ láti bẹ fún kàpè tó gbogbo eléyìí tẹ̀wọ́n pé bá báyọ̀ ṣùgbọ́n àti nàìjíríà náà lórí àmọ́ láti bẹ fún ọ. ìjà àmàjà sí. bákan náà anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ wọn ni a ẹ̀dínú náà ọkọ̀ wọn náà ti àná àpànyẹ́ wọn àgbẹ̀yà àwọn olùpẹ̀rù àwọn ọlọ́run ló kún níjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà ní kíkùn ìtàpọ́nlé tètè dàrú. anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ wọ́n ti ní kankan ní gbóhùn ẹni tí gidi ẹ̀dá kò kí ló tó. Umar radiyallahu anhu onílẹ̀wọlẹ̀ khilafatu laqultu mu'adhdhina tí ìbá ti di dárò lé tí mo dárò lé olùkóró ní ìbàjẹ́. ẹ̀yẹ́ da ẹ̀yẹ́ da àwọn eléyìí torí pé agbọ́pọ̀ àwọn kan ní South South Africa. táwọn afẹ́ yẹn ni tí ó pè mí yẹn dúdú náà máa yà yẹtùrí láyà nẹ́bí tẹ́tẹ́ ìgbà tí. Tẹ̀lé ẹ̀lágbọ̀yẹ ẹ̀lágbọ̀yẹ. Tí àbú màdúrà náà ṣe dúdú. Sáà ẹ̀kúrọ̀ mi ti ń pèrò ní Mẹ́sídìí Kúbà ṣe dúdú lò. Ẹ̀bí ẹ̀yẹ wa torí Islam kì í tẹ̀sìn ẹ̀yà kan yàtọ̀ fẹ́ yà kan. Orí náà lọ́nà bá wa fa. Bàtà ń gbé sẹ́sìn lẹ́gbàá òkè ẹ̀mọ́ àti kíbla kẹmọ báwọn eléyìí àwọn wọ gàù sòṣùwọ́n àdébí sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ọlọ́run àti gbogbo àgbáńlá yìí tó gbogbo ẹni tó bá ti lóhùn tó pè wọ́n pàdé láàrin láṣẹ ẹ̀yẹ fàáyì ẹ̀dá tó gbogbo àti ọba ti pè ń kọ́ máa pè ní gbólóhùn méjì méjì Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar التشريع kọtako tẹ̀bíyà máa pè lẹ́ẹ̀mejì méjì kọtako pèrí mẹ́rin níbi ti bẹ̀rẹ̀ torí ẹ̀ṣẹ̀fẹ̀ òun náà ní gbogbo nọ́mbà tó fẹ́ pín fún méjì méjì fẹ́ pín fún méjì àbí èfẹ́ fún mẹ́rin kọ́ òun náà fẹ́ pín kọtako torí ẹ̀ máa lè kí ọ̀lẹ́rìí mi tó bá sọ pé ṣe bíbí láàrín náà wọ́n pa láti ẹ̀yìn ṣẹ́fẹ̀ àlẹ́ náà.

àti nbùkátà káfí lápè fún pè tóró lè má gbọ́ ní tàkọ́kọ́ ṣùgbọ́n yóò gbọ́ ní lẹ́ẹ̀kejì ìtumọ̀ káfí nípa ọmọ pé ìrún lẹ́ẹ̀mejì méjì nù. tí ìbá wa tó gbọ́dọ̀ tó bá jẹ́ pé ẹni tí ò sì wá ni là ń fi ìrún pípé pè ṣé tí gbogbo jẹ́mọ̀ bá ti wá pé tí mọ́tíláṣí ń jọ kan ṣé àtúnbùkátà káfí rún nàá àbúkátà kápẹ́rọ nítorí pé lẹ́yìn sábàbí mílíọ̀nù àtìbá nínú àwọn sábàbí tó tún wà fún òkúté onígbé ṣàìrọ̀tún mi ṣàáìrì islam ọjọ́ àmì ńlá kan nínú àmì islam. torí tẹ́ẹ̀ bá pèrò lù kàn tí ogun islam tó máa ń kó bọ̀ wọ́n wá jà ìlú. tẹ́ẹ̀ bá pèrò ẹlẹ́tọ̀ọ́ sí kájà ìlú. alẹ́ kò sí mùsùlùmí ni ẹ̀bí rẹ̀ yẹ wà.

إن جاءكم فاسق بنبأ فتبين nígbà tí kò kí ìbá ti ọ̀rọ̀ wa la ni ẹnà tí wàá yìí. wọ́n kò pé báàgì nítorí pé báàgì máa pẹ́ lọ báàgì lẹ́ni tó pọ̀ jù ó purọ́ ó pé ní tí ọ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ náà ní kò kí wọ̀lá àti ẹni tí èsè kò kí náà ní parọ́. torí ẹ̀ oní láti ṣèwádìí. gbàdágbẹ́jọ́ wa bá lẹ́nu tó máa tó náà lẹ́nu ṣèwádìí áyà sọ̀kalẹ̀ gbé bẹ́ẹ̀ ní ṣèwádìí torí ẹ̀ lẹ́tẹ̀kí sẹ́ni tó bá sọ tó tẹ̀lé fún ọ ọgbọ́dọ̀ máa fi hẹ́ gbígbé yẹn burú tó báyìí ọmọ èèyàn ó sì wádìí bàbá yìí nígbà tó bá wá ló tó mọ̀ sí òótọ́ ló ń sọ fún àdírọ́ tí wọ́n àwọn tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n yẹ kó dáadáa jọ ẹnìkan ọwọ́ kọ̀ọ̀mù lé ẹ̀kọ́ ló ti di lórí kàwé kàwé tó ti jáde lọ́nà ọdún ìwà tó bá tí gbogbo bó ti tilẹ̀ ọ yẹ kó ọjà dájọ́ wọ́n lọ wo gbogbo ẹ̀ kó kúrọ̀ ni gbogbo tó sọ̀kalẹ̀ ìrọ̀ ni gbogbo àgbọ̀gbọ̀ mmadàwà kò ń tìta gbọ́ tiẹ̀ náà á mọ̀ ẹni tí bá ń parọ́ àti ẹni tí ń sòótọ́ nìyẹn máa lọ tó padà wá ẹgbẹ́ lu gbogbo ọ̀rọ̀ tó sọ yìí àwọn gbàtí wọ́n bá ti tọ́ ara nílò wọ́n túmọ̀ sí pé o ti fẹ́ o sì lórí o ti gbọ́rọ̀ ẹnu rẹ̀ tó bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ wá àti sọ́lá tó bá ọ̀gá mi ẹ gbọ́dọ̀ tí gbogbo lọ bá wọn ẹ tẹ́ sí kẹ́ ẹ máa bọ́ tó bá dá sùpà sùpà tí wọ́n bá pè é adẹ́kùn kọ̀lá àwọn awùsà ìwọ́n alẹ́ ti conclude ní masilasi nígbà yẹn máa pè ah sẹ́wọ̀n kọ́ masilasi àwọn ọ̀daràn yẹn ṣùgbọ́n ẹ kọ̀ fún ìdúgbò ẹ̀ ní pé pé kí àní àmì kanu nínú àmì tí ń ṣàfihàn pé ìsìláàmù ti ṣe kíni ó ṣe wà. ìdí ìròyìn ló jẹ́ pé àwọn tí ọba máa ń pè é rọra mà systematically báwo lè ti rọra bàbá kashmir kashmir wọ́mọ̀wọ́ ni wọ́mọ̀wọ́ títí tẹ́ ti pààrọ̀ wọn. àbí òye ìdúró bá ń tí pẹ̀lú pẹ̀lú kí ni wí wọ́n dàbí ìgbà tí kìí ṣe píkà owó. tó díẹ̀ díẹ̀ díẹ̀ kìí ṣe pé at a time díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá ẹ̀dí fọ́nrán ẹ̀ sọ́ọ́dí kò pọ̀ kẹrin lórí rẹ bàbá bàbá. áá wọ́n ẹ̀rọ kékeré ìwé ẹ̀sán ẹ̀ ti dájú rẹ bàbá lẹ́wù. òkúrú bàbá lọ́jọ́ tó wọ́n bá ra lẹ́rù lórí lọ́wọ́ àti lọ́la ọ̀dà àpò òkúrú wàá lọ́wọ́ ọ̀dà ọ̀dà lọ́wọ́. ẹ̀gbẹ́ díẹ̀ díẹ̀ bàbá ń sinmi nu ẹ̀yin òṣìṣẹ́ pé ẹ̀ máa pè tó bẹ́ẹ̀ bíkọ́ ó ń bẹ́nu àwọn èèyàn ó ti lóru tí wọ́n pè inú orí rẹ̀ wú amákíláṣí ó ti ń bẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pé ń ọ̀rẹ́ jẹ́ kí ní àrájà ni torí tí òun kíkpé bá rí báyìí ọ̀dà dúpọ̀ ìmọ̀ọ́mù náà bí ẹ̀ ó fi jẹ́ pẹ́rẹ́ gbogbo àwọn kan yẹn ẹ̀ka mojú tó bí bọ́ọ̀sì nínú àmọ̀ràn dìbàt ni tí ó sọ àwọn ẹ̀mí kúkúrú láti ṣe kí ni láti wá láti tí ọba jẹ́rẹ̀ kí làwọn ẹ̀mí ń sẹ̀lẹ̀tì yẹn kí lágbájá ni kókó ẹ̀rù tàmẹ̀dù ni kókó ẹ̀rù. yàtọ̀ sí èyí tí wọ́n ti lọ Yorùbá mi fà bàbá kan ní ìsìn yẹn sẹ́ni kọ́ ọmọ rẹ̀ ọwọ́ bọ́ ní ìpínpín lọ́wọ́ adé sí blàdà rẹ̀ ní sẹ́mẹ̀ tòun náà bá ń kí wọ́n ti fọ́njú ọmọ ọ̀gbìn kọ̀ máa gbé yìí ó yẹ pé wọn ẹ̀dá kan nígbà tí yẹn jẹ báyìí ṣé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn náà náà ni aláwọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàkùnkọ̀ kan gbáyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá fi wọ́n síbẹ̀ lọ́síwájú bẹ́sì Islam ọ̀nà ìsúnmáyé ìsúnmáyé kàgbà pa àjẹ ẹ̀rí kan bẹ̀ ẹ̀rí bàbá rẹ̀ àbí pẹ̀lú ká gbọ́ àwọn àmọ́ ẹ̀ṣọ́ ọmọ ọmọ ìbọn wájú wọn níbi láàyè máa pèrún lẹ́ẹ̀mejì méjì ويوتر الإقامة هو أن إقامة كما ولا فوقها تريد الدين إقامة أصلا وأنت تاني جنس واحد وبكاتا كاوي لا وتونس أقوفاني إلا الإقامة أي أعتقد إقامة تاني كمل ẹ̀kọ́ ẹ̀ka àmàlẹ́kí àná kàdé kì í dáadáa wọ́n ní kọ́ máa wí ìrún pípé láì méjì méjì àmọ́ ìkọ́ náà ẹ̀kọ́ kan àyàfi gbólò ìkọ́ jésù tí wọ́n ti lọ lọ́wọ́ nínú àdìsí náà ni ẹ̀yà àfi gbólò ìkọ́ ọ̀mà. kí wọ́n á ní gbólò ìkọ́ ọ̀mà náà anásì tó túmọ̀ rẹ̀ ayé ọ̀dì ẹ̀kọ́ ọ̀mà ti lo lowo ninu ati naa ni eya afi kolo iko oma ki won ni kolo iko oma ẹgbẹ́ aye odi eko ọmọ ti soro a lọ olowo egbe lọ اشهد ان لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله bẹ́ẹ̀ la máa ṣe ìpamọ́ àwọn ìṣòro ìlànà olùmọ̀ wa sọ pé bí ìran ṣe ìpamọ́ tó bá ń sọ kọ́nùkọ́nù sọ láti kàn tí a bá wo àwọn àdéhùn tó wà láti kó ti ṣe pamọ́ gbogbo àdéhùn tó wà kò sí àdéhùn tó sọ pé ó sọ kọ́nùkọ́nù sọ láti ẹ̀yọ̀ kan kó ṣe nítorí pé tí màlìkí àdìmọ̀ ẹ̀ wò báyìí ẹnìkí nípa rẹ àti tẹ̀wọ́n sọ pé wọ́n lẹ́nu yẹn kúrò mùsùlùmí ní ìsìtìsìnà mùsùlùmí ọ̀sọ́ ike ilẹ̀ ìkọ́ òun ọ̀sọ́ pé ilẹ̀ ìkọ́ ìjọ nǹkan mú wa pé wọ́n yóò dúró ilé kọ́ ọ̀nà yóò sì wí ìkọ́ ọ̀nà mẹ́kọ̀ọ́ kan òsì máa ti yà ló àwọn ni ní kókó náà méjì méjì kan torí kọ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣe màdínà àkéésì kéésì kéésì yìí báyìí àdìsí bẹ̀ lórí ẹ̀ tòun torí di ilé tó ṣe ọmọ ọkọ sọlá lẹ́ẹ̀mejì ọlọ́dọ̀ wà kéésì. tẹ́lẹ̀ ìbá yé wa á rí i pé tọ́lá gbé sí ìkọ́mọ ẹ̀yọ̀ kan láwù torí pé wọ́n ní kó bí ìkọ́mọ lẹ́kọ̀ọ́ kan adékòkò ìkọ́mọ sọlá ẹ̀yọ̀ kan láwù á sọ pé tọ́ Allahu akbar Allahu akbar lẹ́yìn náà máa sọ ẹ̀mí lónìí sọ níparí ẹ̀ tó sọ pé Allahu akbar Allahu akbar la ilaha illallah ẹ̀mí lónìí tó lọ́wọ́ lélẹ̀ ìwọ̀ burú ajẹ́pẹ́ lọ́dẹ̀ fúlá náà pálípàlù sọ̀rọ̀ pálípàlù sọ̀rọ̀ tó burú especially ẹ̀rí tó wà ẹ̀wọ̀ àdéhùn Abdullahi Zayd níbẹ̀ wọ́n ti sàlàyé pé. Ini pada qamat as-salatu qad qamat as-salatu oh, al-'asr. Kukuhkan itu kabar. Apa kata maliki ni jọ fa ni Allah akbar Allah akbar yẹ bolo kana bi wi ọ̀dà bí ti pẹ́ ọ̀kana sọ. Bí Allah akbar Allah akbar ọ̀dà sọ tó kò bolo. قد قامت الصلاة ohun kan ní abẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ ìkúrẹ́ tó máa tẹ́lá rẹ jẹ́ ìbò ti bá bàbá yín mu bàbá bó ṣe kọ́lọ́kọ́lọ́ ti sọ̀rọ̀ àlẹ́ lè kiri mẹ́tíláṣí yìí bó lè tó agbọ́mọ iláyé gbogbo àti kọ́lọ́kọ́lọ́ ti sọ̀rọ̀ àti kọ́lọ́kọ́lọ́ ti sọ̀rọ̀ ẹ̀ báwo ni wọ́n ti lè máa lura ọ́ mẹ́wọ̀. níta ìmọ̀ tó bá ti rí ti sọlẹ̀ pẹ̀lú àwọn bàbá yín tó ti ní ọ̀bá bó ṣe kọ́lọ́kọ́lọ́ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì rí o ṣé bí àwọn bàbá yín nǹkan tó kú àwọn ọmọ pé sùhánà ó fi àárín ìmọ̀ ọmọ sọ̀rọ̀ kù wọn ò mọ̀ pé tùmọ̀ àwọn fi àlá ni wọ́n máa ń sọ nítorí kalẹ̀ fa wọ́n máa ń wọ́n máa ń tuntun kí lóde tó ọmọ tó bẹ́ẹ̀ ti tẹ̀. ìlú ajẹ́pẹ́ eléyìí lọ wá rí òbíkọ́ bẹ́ẹ̀ pé ibi tó bá ti fẹ́ sàbó táàgì ẹ̀sìn wọ́n máa tó bá a ti bá àwọn bàbá wa nù àwọn bàbá yìí ò tẹ́lẹ̀ wọ́n tó sin wọ́n tó tà kí lóde tẹ̀ ń pa sí. bá àwọn tó ń tara rẹ̀ jù wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. àdìgbòmù lẹ́sẹ̀ wàhíwọ̀ wọ́n àwọn tó gba ìgbà wá kan àtúrẹ̀ ló ti dé pàdé ìfẹ̀yọ̀ kan tó bá ti lè wò ó lórí síra lórí mẹ́fà mẹ́jọ àǹfààní tó ń mú jáde yóò ti pọ̀ jù nítorí pé àlàyé tí ò sí ń bì mẹ́rin àfikún tí ò sí ń bẹ tí ò sí ń bì mẹ́rin tó ìyẹn ló ti di pé ìmọ̀ ẹ̀rọ àkójọpọ̀ yóò tó ti ń yí yàtọ̀ tó kọjá pé àdìsẹ ọ̀kan lásọ̀rọ̀ kọta wọ́n ti lọ́kọ́ pé lọ́wọ́ àdìsẹ fún àtúnṣàlàyé rẹ̀ ọmọ àwọn òkè òtúnṣàlàyé rẹ̀ tó o túmọ̀ sí pé ọgọ́dọ̀ wo àwọn tíra tó pọ̀ àdìsẹ ọ̀kan yìí náà ìmáàmù Ibn Hajar wọ́n tún ní àlékún wá nínú rìwáyà títa ni àlìmáàmù Nasa'i kí làwọn wí wọ́n ní amara nabiyyu sallallahu alaihi tẹ̀wọ̀kẹ́ arẹ́tù sọ pé wọ́n pa bìláàlù láṣẹ ibi ìwọ́n sọ ta lọ́pàá láṣẹ onídàájú anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́lá lomi ọ̀rọ̀ yìí yé àbíkọ́ sojú abẹ́ ń kó apá bìláàlù láṣẹ tání ayé anabi ni anabi ni ọjà ń gbàgbọ́ tó ẹ wá sọ fún mi wáyà tání kàlẹ́sàárì amara nabi sallallahu alayhi wa sallam àdéhùn mi tún wá láti ọ̀dọ̀ bàbá juhaita òbí ọlọ́ àbúrán qal ra'aytu bilalan yu'adhdhinu wa atatabba'u fahu hahuna wa hahuna wa isba'ahu fi udhnayhi rawahu ahmad wa tirmidhi wa sahhahahu. wàláyé àwọn sàbẹ̀ yẹn àti pé ọlọ́run bá kó bá yọrí sí wọn yàrá iṣẹ́ tí wọ́n ti fún wa ti pọ̀ kọjá sísọ. àbójú àyíká olùwò orí tíbi láàyè òkú ẹ̀rọ jọ. bẹ́ẹ̀ bàbá àwọn ọkùnrin wọn àwọn ènìyàn ti wàǹdàrú wàǹdàrú fún mùsùlùmí nígbà tó bá àwùjọ máa ṣe. wọ́n mọ̀ pé everything àṣẹ ni wọ́n tẹ̀. olùwò orí tíbi láàyè òjọ́ kan ti ń pè ọ́ torí pé ìrántí pé ọmọ àṣẹ àwọn mùsùlùmí náà mọ̀ pẹ̀rù nígbà tí a bá ti gbọ́ báwọn apẹ̀rù àkọ́kọ́ ti ṣe pẹ̀rù apẹ̀rù ìgbẹ̀yìn tí ẹ̀ náà ní yàtọ̀ apẹ̀rù nàìjíríà tó bá dé kóńgò lórí ti bẹ́ẹ̀ náà wọ́n pẹ̀rù tó bá dé mozambique lórí ti bẹ́ẹ̀ náà wọ́n pẹ̀rù tó bá dé haiti lórí ti bẹ́ẹ̀ náà wọ́n tó bá dé lórí ti bẹ́ẹ̀ náà wọ́n àwọn òfin wọ́n atẹ́tẹ́ báwùfà mọ́ wá ń tẹ̀lé ẹnu rẹ̀ mọ́ ń tẹ̀lé ẹnu bìlá orí pé bìlá títẹ̀ sẹ́nu rẹ̀ nínú ìgbó ní tẹ̀lé ní tẹ̀lé tí ọ̀nà báyìí ó tún padà báyìí ó tún lọ báyìí ó tún padà báyìí fà á eléyà túmọ̀ sí pé nǹkan tẹ láti ní sísè bẹ́ẹ̀ rìwáyà tó kù aṣọ fún wa òun náà níbi ayé àlẹ́ sẹ́yìn ayé àlẹ́ sọ́rẹ́ ayé àlẹ́ sọ́rẹ́ wàá sí orí lọ sí tó ti ń gbé حي على الفلاح pàdé orí lọ sápòlì pàtó gbé padà sí tó ti ń gbé bọ̀ حي على الفلاح pàgbé lọ sápòlì pàtó gbé padà sí tó ti ń bọ̀ nínú ibi mò ń tẹ̀lé ẹnu rẹ̀ ọ̀hún náà wọ̀ ọ̀hún náà níbi hayya ala salat hayya ala salat. àwọn olùmọ̀ọ́jú Bilal kò ṣe bẹ́ẹ̀ àfi torí pé ànábì pala rẹ̀. torí lè ń bẹ nínú níta yìí ṣe látàrí èrò orí lásán. ṣùgbọ́n kò ní kọ ẹ̀yìn dáhùn kìbìlà ẹsẹ̀ rẹ̀ yọ kọ dáhùn kìbìlà kí ni ọ̀rọ̀ yìí ojú rẹ̀ ní ọmọ yìí ọrùn ní ọmọ yìí tọ́tù yóò sì máa yí sí oṣù gbà eléyìí jẹ bí ìlànà ìfẹ́ wọn lọ gbà ní kó wà mí oní pé àtìkò tó ń pè ń báyìí tọkọ síwájú èyí tó súnmọ́ ẹni pé àwọn ẹni tó wà lágbọ́n ibi tó kọjú sí wọn àmọ́ gbọ́ dáadáa yàtọ̀ sí àwọn ẹni tó wà lọ́kàn àtàwọn ẹgbẹ́ wà lókè ìlú ẹ̀ ló ti jẹ́ pé bàdìkáì tó bá kọjú sí agbọ̀n fún àtìgbà tó bá kọjú sàgbọ̀n àwọn ẹni tó wà láwọn agbọ̀n méjèèjì náà àwọn ilé tó wà ń bẹ̀ wọ́n láǹfààní àtìgbọ̀ dáadáa ilé ìdáǹfààní tó wà ń bẹ̀. tọ́ ǹjẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tọ́wá tó ká fi ṣíṣe bẹ́ẹ̀ sílẹ̀ nígbà tá a ti ní microphone ta ní loudspeaker àwọn ẹlòmíì ní kò make sense àbẹ́rẹ́ nìkan bẹ́ẹ̀ wọ́n nítorí àyà àwòsọ́lẹ́ torí microphone wọn wọ́n fi mú sí. bẹ́ẹ̀ bọ́ pẹ̀lú àyà àwòsọ́lẹ́ sábà wàá tún ṣe sọ́tọ̀ wàá ṣe nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ gan wàá tún gbalá dẹ̀.

tọ̀ bákan náà kí ló dé níbi jẹ́ kí ẹni tí ń pè ń òun ọ̀rọ̀ wo ọ̀tún wo òsì nígbà tí ń ṣe ayé àrùn sọ̀rọ̀ àbí ń ṣe ayé àrùn sọ̀rọ̀ ṣùgbọ́n ní ti ń ṣe kútùbà jímà iwájú rẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ ọ́ kí lọ́kàn nígbà tó ti ṣe pé ìdí ní kejì wọn ń pàṣẹ commission nínú òfin ṣẹ̀ríà ẹni tó ti kú báyìí wájú náà mọ̀ báyìí. ẹni tí ti ń pè ọ̀rùn tó ń bá lórí ayé àrùn sọ̀rọ̀ à yóò yí tọ́ ayé àrùn ìfẹ́lẹ́ à yóò yí tó. ẹni tí lọ wọ́n ní tó fà á ní pé ẹni tí ń sọ kú báyìí ẹni tí ń bá sọ̀rọ̀ tó àwọn àgbẹ̀. òní èdè kan máa wo bí kan ọ̀rọ̀ bí lọ́wọ́ àti ojú kò lórí bí ń bá. ṣùgbọ́n ẹni tí ń pè ọ̀rùn àwọn ẹni tí ń pè wọn ò tí ì wà wọn bẹ ní nàìjíríà wọn kò kájà kó yí sọ́tù kó tún yí sọ́tù torí ẹgbẹ́ nìkan máa ń ní a òkè wọn lè wà lágbọn ẹ̀yìn náà nà inú ní tí òkè lágbọn ẹ̀yìn náà ti sọ pé nínú fẹ́kù nígbà tí ìlú bá tóbi táwọn èèyàn ti pọ̀ tó jẹ́ pẹ́ẹ́nu lásán lẹ́fẹ́ fi pèrò kò burú kẹ́nìkan máa pèrò lágbọn wá sí kẹ́nìkan tó máa pè lágbọn ẹ̀yìn lẹ́ẹ̀kan náà. ló fi pé ní ìsìnkú àti ẹ̀ spika kan robi spika kan robi spika kan robi ọ̀kan tó robi bàtí kò pé kí wọ́n tó dún pé nǹkan ọmọ wọ̀ tó kọ̀ ọmọ wọ̀ sí. eléyà jẹ́ lóṣù jẹ́ mọ́. tọ́wọ́tọ́ nígbà tó wà ní ayàrá sọ́lẹ́ ayàrá sọ́lẹ́ kákan máa mi ayàrá sọ́lẹ́ ní ọmọ pọpọpọ máa mi rí bíbí tẹ̀kẹ̀rẹ̀ dá. ẹ̀ ọ̀gá ló bí ọ̀ma ọ̀ma bó lọ ẹ̀kọ́ òun ẹlòmíràn ti gbé láti ọ̀tún títí tí òbí lóṣì ni ayé àlùfáàrẹ́ lẹ́ ìrẹ́ làwọn olùmọ̀ á ti ẹ̀kún sí méjì ayé àlùfáàrẹ́ lọ́tọ̀ ayé àlùfáàrẹ́ lọ́sì náà. torí ẹ̀ ọwọ́ ni wà ìsbàáhù fi ọ̀dẹ̀ náà yìí nígbà tó fi ọmọ àká méjèèjì sí méjì rẹ̀ àwọn olùmọ̀sán yìí pé ìgbésẹ̀ anábì ló ń kọ́kọ́ sínú etí ní tètè kọ́kọ́ sínú etí pé anábì kan ló ń kọ́kọ́ sí ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé ṣe bẹ́ẹ̀ máa ń jẹ́ kó rìn kó rìn jìnnà dáadáa. ẹgbẹ́ àti èsì ti burú anábì ọ̀sán kúkọ́ yọwọ́ tó yóò fi sọ́nù nàtẹ́lì tàfàlẹ̀ yẹ́kẹ̀ báyìí náà ti fọwọ́ sí wọn kó burú ìrẹsì ọ̀nà bá ń tó bá ìjọba burú lẹ̀. àmọ́ o kò sọ́ra fún dáhùn olùpẹ̀rù ní màá ṣe níbi àwọn ilé lárúbáwá ló bá fọ́ sí jẹ́ bá yọ̀ wọ́n fọwọ́ lu etí wò àyà lọ sọ́rẹ́ yọ máa fọwọ́ gba ọkọ̀ sí ti ìgbọ́n tó bá ti bẹ́ẹ̀ yóò ti رحمه الله إمام أحمد أتى الترمذي أو نواب ليوى ابن ماجه أواني وجعل إصبعيه في أذنيه وفهو ولأبي داود نظر أبو داود لوى عنقه إيانه لما بلغ حي على الصلاة نبغى تدي حي على الصلاة يمينا وشمالا سطرة توشي يعني يمينا أنه حي على الصلاة وشمالا أنه حي على الفلاح wọ́n lẹ́nu yẹ tẹ́lẹ̀ kò sì kọ̀yìn ọ̀kọ̀yìn sáàkìlá tí wọ́n sọ pé yóò yí sọ́ọ̀tù yóò yí sọ́ọ̀tù àmọ́ kò gbọ́dọ̀ kọ̀yìn sáàkìlá iná bàárà ń sọ pé tìlú bá tóbi tí wọ́n ti tóbi dáàbì máa bá tilẹ̀ ti àwọn èèyàn tí àwọn èèyàn tó wà lẹ́yìn òní gbọ́ kò burú kẹ́ni kan máa pè lẹ́yìn. wọ́n á sọ̀rọ̀ tó sàhì wọn láti tì ìpìlẹ̀ rẹ̀ wà nínú sàhì méjèèjì. ó tó báyẹn ibi táàbù ó sínú lóru. bá kó fún wa ní àpò yìí fífi wa.

àkọ́kọ́ ìwáyà ìdè oṣù tàbí ìnáà mú ọ̀gá ọ̀gá mẹ́rin wá ó bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ìwáyà mìíràn tó wá nínú àdéhùn ìbílẹ̀ wọ́n ti ọ̀gá ọ̀gá mẹ́rin péré. ṣùgbọ́n ká gbìyànjú láti rí pé ìgbà tó bá fẹ́ pè wọ́n tí wọ́n bá fẹ́ mú orí tẹ́lẹ̀ lápọ̀ọ́lẹ̀. wọ́n tó burú nínú òfin ọ̀já díẹ̀ bí kò fi díẹ̀ kún bẹ́ẹ̀ kò fi díẹ̀ kún bẹ́ẹ̀ ọmọ wa jẹ́ ibùdó àbí ti Abu àbí ti Bilal ọwọ́ àti tiẹ̀ ẹ̀ torí pé ńgbà látàrí pé lè tàbí pé tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tó ẹnì kò wíwú rẹ̀ rí kí ọkàn máa lọ sí gàràjì ẹyọ kan tó bá máa pe náà kó dúró tì ẹ tó bá mà ní tó ọmọ bó ti ṣe wá dáadáa ìgbà náà kó máa ṣe àmọ́ tó bá bó ti wá dáadáa gbà wá kó má lọ tó pè ẹnì kò ibi tó bá dé o bẹ́ẹ̀ nìkan bá parí o. nítorí pé òun pípé wọ́n bẹ nínú ìjọ èyí tó ṣe ní pé èèyàn méjì lè jọ sí nígbà tí àárẹ̀ bá mú ẹnìkan bí tí wọ́n ṣe bí ọlọ́ọ̀fọ̀ ńlá dáa àti ibẹ̀ lómi lè gbé kìí fi hàn láti nígbà tó lè kírun ẹ̀sán ẹnìkan bọ̀ kì í ìkéde lélẹ́yìí nígbà tí wọ́n bá ti lè ṣe ẹlòmíì ní bọ́ sí. tọ́ àmọ́ ohun rẹ̀ ọ̀há débi pé kọ̀ jáde má rárá ń jáde ṣùgbọ́n kọ̀ já gaara bíi ìtàkọ́kọ́ má àárẹ̀ kọ̀wá ló ọwọ́ ti bẹ̀rẹ̀ tá a ti gbọ́ dáadáa o ọwọ́ ìta bá gbọ́ nù iye tó tẹ́kù náà fọlọ́ òfòrè náà parí kò bẹ́ẹ̀ sọ yẹn nígbà tí àyíkòkò tó pẹ́ òru ọ̀rọ̀ ló pé bìláì wọ́n máa ń yí ọmọ wa tó máa ń bèèrè pé kò sí àṣẹ ẹ̀ka pátákà fún ẹ̀ka mẹ́tò àwọn máa ń yí àyà ọkọ̀ ó ti tó ìmọ̀ràn rẹ ló fẹ́ yìí ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì sábà ọ̀sán àyà rẹ fẹ́rẹ́ ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì sábà òmìnirí pé àyà rẹ torí tí dábàá ti ń yá àyà ẹsẹ̀ ó yìí o torí pé wàá lóògì balance bí dábàá ti ń yá àyà torí di eléyìí ọrùn rẹ ẹnu gan ni mò ń tẹ̀lé ẹnu rẹ̀ nínú ìlú ayà mi wọn ló yí ọrùn rẹ̀ fóònù wọn ti fẹ́ máa yí ayé ọjọ́ ìlú ti bẹ̀. ǹjẹ́ ǹjẹ́ ìwà pé àwọn ìdáwájọ́ ṣe máa ń tèmi lẹ́bí rẹ̀ àwọn àwọn oníṣẹ́ tó máa ń tèmi ọba akọ́kọ́ta tó rà kọ́ ìkúrán ní wọ́n máa dá àgbẹ̀lẹ̀ wọn dá tó rà kọ́ ìkúrán pé kọ́lọ̀ ti ṣe ìlú pípé ìlú. ṣe o ẹ tètè o ẹ jọ ìjẹ́ ṣé ẹ̀rí wà fún gbogbo àwọn. ṣé wọ́n ń gbọ́dọ̀ ti fi ọ̀rọ̀ pípé lẹ́tọ̀ fún wa. kí láyà láyà ẹ sọ gbọ́dọ̀ ti fi ọ̀rọ̀ pípé lẹ́tọ̀ àbí sọ pé ọ̀rọ̀ pípé. إن الصلاة كانت على المؤمنين كتابا موجودا ولا يتلقوا ఏ అలా tí ò ní ọ̀rọ̀ sí ẹ̀ bá rárá ju ẹ̀rọ ní wá ẹ̀sùn tó gbẹ tẹ̀ ìgbẹ́ ẹ̀sẹ̀ bíbí à nà. Ẹ̀ẹ́dẹ́ ìbá ti pẹ̀lú kí ọ̀rọ̀. Àmẹ́rin kí ọmọ àkàtà ayá sókè tó ń bọ̀ fẹ́ pọ̀ yàn látàáyá. Ṣé orí ìrùn ọmọ tó तो आप èèyàn ní tèlè lọ́nù lọ tẹ́lẹ̀ nínú mi tó kú wá bẹ̀ ọmọ àgbà ní kéjì yàn lọ tọ́lẹ̀tì yàn lọ pé èèyàn tẹ gba àwọn ní àdúgbò àwọn àlùkò gbàdúrà tí wọn náà máa kà dáadáa àmọ́ màá kà tó ọ̀tọ̀ ẹni tá a lọ́lá jùlọ tá a mà jùlọ kọ́ máa ṣe lè má mú fún ọ tó ń tipẹ́ ní tó jùlọ wà mí. nítorí kálá tí o lè bá jọba. wọ́n ti wá sí wọ káfíńlá ń bá dé àgbọn lọ́rùn sàn. ọ̀hún adé tọ́ba dé nísìn àtúrò àtìsí tí wọ́n yọ. tẹ̀lé mi máa lé lógún. ètò kàfáàtì àdéhùn ọ̀pọ̀ àlè ẹ̀dá pẹ́ táwọn èèyàn máa fi wọn ráàyè pẹ̀lú wọ́n kàn rà step down ní pé ìjọba lọ́sọ̀ láti òní láyé ẹ̀yà ẹjọ́ máa fi hàn fún wa. ní nílùú nílùú yín ẹnìkan wà onídàárí ọ̀rẹ́ tó nígbà tó jẹ́ pé òun nìkan jù ú gbà ẹni

máa ń bá wà lórí mímọ́ tó bá ga sí àwọn amúlù wa lọ ní ìbámu jẹ́ sílẹ̀ tó bá gbé irú rẹ̀. ẹ̀ ẹ́ láti ja síbi sílẹ̀ máa ń wà láti ja. gẹ́gẹ́ bí àwọn àìsí ẹ̀ sọ tó bá ga ju ìgbà wọ́n bá wà ju ọrùn ọwọ́ kan lọ àtẹ́lẹwọ́ kan. so ìrún rẹ̀ báyìí. àmọ́ tí o bá ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ wọ́n láwọn kórìíra rẹ̀ yọ wá sẹ́kù ní mọ̀kúrò yẹn lópin ìgbà tó bá ti pé kì í sì gbéraga ló mú ìmáàmù síbẹ̀ lópin ìgbà tí gbéraga ọba sí lókàn ìmáàmù nípa ti síbẹ̀ tó síbẹ̀ ṣùgbọ́n tí gbéraga bá ti lè ráyè dọ́kà rẹ̀ rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni màmú màmú tó wà lẹ́yìn ìmáàmù ayé rẹ̀ lè ga ju ti ìmáàmù lọ òun lè máa tí òun lókè òsì lè máa mọ àṣà lè àmọ́ ló kún ìgbà tí ọba ti ti gbèrà ga lọ́kàn rẹ̀ pé òun wà ní dọ́gba ti ti ìmọ̀ àwọn ilé ìjẹun ti bẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé mọ́tíláṣí gbogbo ẹ̀ kó flat tí gbogbo ọ̀dọ́ gba àti imam àti mamu sáyé wọn ọ̀dọ́ gba. Bẹ́ẹ̀ bá kò sí wàhálà tó bá jẹ́ pé ibi tó ń fà ibi tó tọ́ bá fà ìwé ìtọ́ fà yẹn kò dúró àbí èyí wa ìwé ìtọ́ fà yẹn kò dúró àmọ́ tó bá jẹ́ ibi tó tọ́ fà nìyẹn bá ń fà kò dúró ọ̀pọ̀. lápẹ̀jù ẹ̀ kọ̀ọ̀sọ̀ pé áàlá àbẹ̀lẹ̀ yẹn tàbí kọ̀ọ̀sọ̀ pé àṣàlù àlá òyìnbó gbogbo ẹ̀ pọ̀. Thank you ọ̀tọ́ ìhàrá mi mú bẹ́ẹ̀ tó lórí fúlà márùn tí àwọn kájọ yìí wà á tí àwọn ń kà wọn ni àbí ń wá ètò tó máa kà. pẹ̀lú bí nǹkan máa wọ́n fà wọ́n kà mú orí títí kà. ẹgbẹ́ ìrìn wọn wá padà sí ètò ọ̀dà. àwọn ẹ̀tọ́ ta ìdùnnú bí ẹni bá pè ọ̀rọ̀ lálù àlà àmọ́ ọba lálù àlà kúkúrú yàtọ̀ sẹ́ni tí bá ti pọ̀ tí bá ti pọ̀ ọ̀gbọ́dọ̀ lálù àlà. tọ́ba ń pè ọ̀rọ̀ lọ tó tó ọ̀la ìgbà yọ ọ̀rọ̀ kò tó tó tó kò sí tó sì ọ̀rọ̀ rẹ tó pè náà. Thank you.

ìpè lónìí àkọ́kọ́ gbogbo orí eléyìí náà mẹ́rin bá olùkọ́ sọ ètò kò yẹ kí àwọn àgbọ̀ nípa pípa ti information báyìí ó tilẹ̀ jẹ́ pé apá kan náà olùmọ̀ ẹgbẹ́ excuse wà fún àtisọ ìdórí rẹ̀ lè tẹ̀lẹ̀ yàtọ̀ sáwọn kan ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sínú súnà wípé eléyìí ṣẹlẹ̀ níbi tí èsì ibi tí wọ́n wà wọ́n á lọ kí ọ̀n nípa ọmọ àtàdúrà kan àbí àtọ́ bá sàdúrà ń gba àyọ̀ gbà àmà dé tó sọ pé tó bá sàdúrà ń gba àyọ̀ gbà wọ́n kàn máa ṣe kírẹ́tíbìtì ọ̀rọ̀ sọ́kúsọ tó wúlò fún ọgbẹ́ lómi lẹ́nu kí wọ́n lọ́wọ́ dànù wọ́n lọ fẹ̀sọ́ ọlọ́wọ́ bá ṣeré lásán ó tún máa ń lọ náwó ọmọ tẹ́sí tẹ́sí tẹ́sí táwọn èèyàn pé tẹ́sí tẹ́sí tẹ́sí ni bí ìlú ẹnìkan tó kúrò ọlọ́ mẹ́ta mẹ́ta fún kúdù abẹ́rẹ́ nìkan lọ gbogbo ojú ọ̀wọ̀ gbogbo ojú òní sílẹ̀ tó ń torí di ẹlẹ́yìn àbùsí nínú ẹ̀rí kan wípé torí pé kùtù bàbá àkórí kábà bàbá àkórí kábà alẹ́ sọ̀rọ̀ bá àdúṣẹ́lẹ̀ ń sọ pé kì í ṣẹlẹ̀ nítorí ikú àbí ìtẹ̀mí ẹnìkan ẹ̀yìnlá ọ̀rọ̀ ètò mọ́ òfa fìdáàrú ìrọ̀sọ́yà tẹ́lá ìjọ tẹ́lẹ̀ yára lọ kírun ni tọ́ba tẹ́lẹ̀ ẹ̀lú tí wọ́wọ́ ẹ̀ lọ kírun ni èsì pé wọ́n á ṣàdúrà kan náà. ọ̀rọ̀ bí wọ́n tóbi kíkà ọlọ́pàá làhà aago kọlọ náà ní ká wò fún un tó kí àwọn ọmọdé wọn tó kí ahụ, tó ga nínú tó bá ti kí dá kọ́ wọn kí dá ẹ̀wọ̀n kí èdè yorùbá ni ìrọ̀rùn ọ̀rọ̀dínẹ́tì lọ́dọ̀ wọn ìbéèrè wa ẹ̀rú gbà wá káwọn gbólóhùn náà lọ ní ìtumọ̀ burúkú ìrọ̀ olóko mẹ́rin ìrọ̀ ọlọ́pàá mẹ́rin ẹ̀rọ tó gbé ọ̀rọ̀ mẹ́rin bẹ́ẹ̀ ó ní alùpàdún ṣàràyà tíṣẹ̀rí àti tèmu àlọ́ ìrọ̀ kọ́dà ìrọ̀ gan abẹ́ pààrọ̀ rẹ̀ rákà mẹ́rin torí pé ọ̀rọ̀ ga àmọ̀túmọ̀ rẹ̀ ẹ wà wá nítorí pé sẹ́wọ̀n pé yorùbá ló wí káàmọ̀ ọ̀rẹ́ ní ìtumọ̀ burúkú sẹ́nu adáríkì ìtàkì ṣe fún ìtumọ̀ rẹ̀ burú tẹ̀lé táwọn tó bá sọ láti oní mẹ́rin mẹ́rin yorùbá bọ̀ ní ẹ̀ta ẹ̀ ilé ìmọ̀ àti mùsùlùmí náà. Thank you. ẹja mú àbá ìjẹ náà ìwọ náà ní wàlẹ. kọ́nà ká tí wọ́n bá wọn kọ́tọ̀ ká sẹ́nìkan kò sí wàhálà torí pé àwọn àdéhùn wa tó lẹ́ni tó pè rònú kó ti kọ́ ọmọ àdéhùn sì tún wá tó ní kò sí tó burú kẹlòmíì tó yàtọ̀ sẹ́ni tó pè ọ́ kó sì pa ọ́ kó sì kó sí wàhálà. kò sí burú kí lè má mọ̀ pé ọ́ kó sì pa ọ́ kó sì lè má mọ̀. <laughs> orí ẹni tó ti kọ́ ọmọ àtẹ́tẹ́ ni kó àtàkù wọn kàlà ó lè wá sáfù tẹ̀wá. but bishop pẹ́lú pé ńgbà máa ń ṣe kọ́ ọmọ ìwà gbọ́. ẹnì kan ti di pé pípa tó ṣe ìdíje láti ṣe kọ́ ọmọ náà ń ṣíṣe ìdíje fún irun pípé láṣà tó ọ̀pọ̀ wà fẹ́. Quran bá lọ sọ pé bẹ́ẹ̀ náà sọ́dà ìrún bẹ́ẹ̀ láàrin gbogbo adékò ìfọ́mọ náà kọ́ ẹ̀rọ títẹ̀ ní lánàá rẹ̀. Èrí gbàgbọ́ wa ní sọ́ọ̀lá àdìgbẹ́ tó bá ti fọ́mọ náà na dáadáa. Sàmù àríkù

kò túmọ̀ sí pé nígbà tó bá tó dán àwọn òògùn tó wọn tó nǹkan dára àgbà lọ. كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم الذين لا يكون وهو رسول عليه وبعد الرجال رسل النقاب كل لا وجود له وقال ربي وما تسرع تلك الليل أجل خبر نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت